Koike Media bringing the workflows about Very good morning to everyone of you. Where no fuel no money àtúnra owó ní báyìí ní nàìjíríà báyìí ẹ fi owó ẹ fi ra owó ṣáyé là ń jẹ báyìí gbogbo yín dẹ̀ ń bẹ̀rù ṣáyé là ń jẹ báyìí à á fi owó là á fi ra epo epo owó tá a fẹ́ fi ra epo náà a tún ń ra owó ni kàyé ìmàjì à ń ra owó ni ní nàìjíríà à ń ra owó nísìn ká tún fi owó ká tún máa fi ra owó ká tó rówó ná ká tún fi owó ká tún máa fi ra owó ká tó rówó ná ẹ̀dẹ̀sìn ẹ̀dẹ̀sìn ẹ̀dẹ̀sìn rẹ́rìn tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀mí yìí ṣe mí à ń fi owó à ń fi owó nàìjíríà fi ń ra owó àyè ìmàjì a fi owó a fi ń ra owó ní nàìjíríà mi ò tí gbọ́ rí ìlú rádaràda ìlú òṣìlú tó yẹ kó bọ́ọ̀bù dànù kí russia wá bọ́ọ̀bù ẹ̀ dànù a fi owó a fi ń ra owó ẹ̀rí pé yẹ tún loud a fi owó a fi ń ra owó orí everybody ti dàrú orí everybody ti dàrú a fi owó a fi ń ra owó ní nàìjíríà ẹ̀rí pé yẹn tún lárinrin ìyẹn tún lárinrin àfi owó àfi ń ra owó ní nàìjíríà owó àti ra owó àyùsì àfi owó àfi ń ra owó ẹ̀rí kó tún loud tó bá fẹ́ lọ withdraw owó ní pos owó ribiti ni tó bá fẹ́ lọ exchange owó ní bank wọ́n á tún gbowó lọ́wọ́ ẹ̀ àfi owó àfi ń ra owó ah ọjọ́ wo la fẹ́ ṣe lè god why tó fi dá mi síbí mi tó láti béèrè lọ́wọ́ ẹ o ṣùgbọ́n ó yé ìwọ ọlọ́run ó yẹ wọ́n náà o tóbi dá mi síbí ìgbọ́n ṣó yẹ kó rí bẹ́ẹ̀ a máa fi owó a máa fi ká tún máa fi ra owó owó àáfi à lọ ṣiṣẹ́ fún owó tàbá wá rówó tán tàbá tún wá fẹ́ withdraw ẹ̀ àtún wá fi owó àtún wá fi àtún fi rà ni ká tó tún lè rí ná wọn ò máa ṣe tó lè lé other country tí gbogbo ẹ ti di kàsálà kí ló wá ṣàwá ìjọba ò fìyà jẹ wọ́n tẹ́lẹ̀ lọ́dá labouring country náà tí gbogbo ẹ̀ fi dí gòbe ẹ ẹ̀rí ẹ̀rí ibi tí mo ẹ̀rí ibi tí mo ti ń rìn bọ̀ látàárọ̀ ẹ̀rí mọ́tò olóyè tó kíw lọ o why why why tí gbogbo wa fi ń dì sí fara wa why are we deceiving ourselves why àwọn fúnra wa gan tá a jẹ́ fọ́ olúwa wa àwa ní pọ́blẹ́mù ara wa àwa fúnra wa ní pọ́blẹ́mù wa àwa fúnra wa ní ìlú òpó òye mi mọ́ mi ìmọ̀kan tí mo lè sọ mọ́ i don't know i don't know ìyà lérí ìyà ni ìyà lérí ìyà ìyà ni ìyà ló fi ń jẹ wá ìyà yẹn pọ̀ jù kí ló dé ìyà yẹn pọ̀ ah, a lè ń sọ fún wọn kan pé ìyà yìí pọ̀ kọ́jí ká gbára wa lẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló ń ṣẹlẹ̀ gangan náà kí ló ń ṣẹlẹ̀ gangan náà ẹ ọmọ Yorùbá dá wake láwọn èèyàn lídìí ATM. bàbá ẹ̀rí àwọn èèyàn ẹ̀rí wọn. ìmọ̀jọ́ ta fẹ́ ṣe lè dá o ìmọ̀jọ́ ta fẹ́ ṣe lè dá o nígbà tí eré tó tẹ́lẹ̀ bàbá ṣẹlẹ̀ tí a lè jáde síta ká blọọkù everywhere <laughs> mi mọ mi mọ kan tó ìyàtọ̀ tó fẹ́ fi jẹ wá tó tún fẹ́ ju ó ti fẹ́ ju eléyìí lọ Koiki Media bring the work to us A very good money once again.